yesu de tento ba yai yowane ne ede yara daroge ba gba ibobo na te de na tere enage owe wanzolo nge wa na kewelo yesu singe wa zanda wa ŋmatena sisi yowane nkanene dare mo manabele weni wazi nge wevene mo wana iko simrozi ibama ŋmatrenege iso da wo vulu nge yowani wana iso wurukuboni ijo ide kuwuro gbilorozi malaikawa na ira zamo kubongi walara bamilinai bende diye ndi banzang iso wo faraha da bikaban zulu inage iso wurukuboni we veri yowani duniya koro de tom inage wana sitane na kide sojawa bo bangwiri yo kubonge subo yo iso wuro kubone amma yo kengena beedi sitane na ide sojawa nge ba gbowe bolo nimini weni wende dandimne eda enage iso wuro kubone wo vulu wezu de takarada nge wafuna duli yarnga ruweni irnga edana ede yide wezu de takarada kenke dane na ba kpɔ elɔdodo ba do nimini ni wende edan dem na eda lele sitani na ede sɔjɔwa bɔwɛ dedare na esɔ ela ade kefalo na esɔ da kefalo na esɔ wurukubɔni etsɔ ede kewuro gbolɔ rɔɔzi ena ede zamɔ ena amune wiidi fɛyina wahala fɛyina sen fɛyina niini na faraha rikege e beka isona ide sanwo bebena dama ide asiche wenyeledi boroze enage iso wurukubani de kpilo deze buwa na kere sikakale keleke gena ku wezu de buwa bekake delin wendim lem bembege iso wurukubani de zamo sikunyo buwa kenke de tenga tenga roze wezu de teo wennamu teo kengege iso wurukubani de zamo si kɔr kedebia bɔtɔ enage yesu everi yohan sese mɔ manabele kabazia manabele kedezia bide leri mɔngɔni